ẹ rí i pé lé ní mo sọ fún yín pé ọ oh, àwọn nǹkan tí mo mú wá tí wọ́n gbọ́ ó ní kìmí ó gà tèbà síbẹ̀ ẹ rí i pé mo ṣe sọ náà òun náà ni ẹ ṣe bá àmọ́ kó tó di pàtó wá sí ẹ̀ka lọ dànsíà sí orin orin ọmọ mi brother Shaggy hello how are you Shaggy Shaggy ẹ̀ka lọ jó sí orin Shaggy tó pe àkọlé ẹ̀ ní orí Miliki Express lè tó ètò ní Miliki mo sọ fún yín pé ní ah, ah, ó máa dùn ó máa láyìn mú wọn pé ẹ ti ń bá wa bọ̀ láti ìbẹ̀rẹ̀ ti gbọ́ gbogbo ohun tí a sọ abala tá wà báyìí abala kìí ṣe kí ni kì í ṣe òfófó ohun tó ń trend ohun tó ohun tó ń lọ lórí íńtánẹ́ẹ̀tì nípa àwọn celebrity wa ṣe báyìí lásìkò ẹni tọ́rọ̀ ẹ̀ tiẹ̀ wá kàn báyìí ọ̀rẹ́ tọ́rọ̀ ẹ̀ kàn báyìí òun ni Tiwa Savage ọ̀yà ànádù kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́kẹ́lẹ́ ẹ wo Tiwa Savage gbogbo ọlọ́mọgbà tí mo sọ fún yín ní ọ̀sẹ̀ tó kọjá nípa orin tí Kizz Daniel ṣe tó ju bíi tẹ̀lé pé ó yá ẹ máa freestyle sí gbogbo èèyàn ti ṣe o ìwọ sábẹ́ ìwà títí tiẹ̀ báyìí òun làwọn èèyàn wá rí sí ó wá sọ pé ẹtì ẹ̀gbọ́n náà kí ni mo ṣe fún yín gangan náà Vector ṣe Elgadman ṣe kò sẹ́ni tó ṣe tán Miss Kiss ṣe everybody ló ṣe ẹ̀rí nǹkan sọ́wájú ìgbà tóun wá ṣe tòun báyìí lẹ́bàárẹ̀ sọ àmọ́ lásìkò ìbáyìí ọ̀tọ̀ tún níbi tí ọ̀rọ̀ tún lọ o lẹ́yìn tí tí bá wá drop freestyle títí ẹ̀ yìí ni Victoria Kimani ló bá jáde Victoria Kimani sọ pé Tiwa Savage oníranù ni ẹ́ ò jẹ́ káyè wà fún àwa female artist ní industry ọ̀rọ̀ yìí ni àbí mi ọ̀rọ̀ yẹn ṣe rí bó ṣe sọ pa àwọn tí n bá ní kí n ja yín kí n jù ú lẹ́tàn ẹ sọ pé Bímbọ́ kí ló dé nígbà tí mi tiẹ̀ wá rí póòsì mo wò òkè ó lè jó òótọ́ ó lè jẹ́rọ́ ìgbà tó wá kọ́ mo rí pé ó dárúkọ ṣèyí ṣe sáàárín ẹ̀ mo ṣèyí ọ̀rẹ́ mi ni ṣèyí ṣe bá ń fún mi kò ṣèyí ṣèyí ṣe o ó gbọ́ ṣèyí kí ló ṣẹlẹ̀ mo rí pé o sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n sábẹ́ lórí ti tura kìmá náà kọ́ ni wo bí ń bọ́ fi mí lẹ̀ mi ń fẹ́ sọ̀rọ̀ ẹni ọ̀ṣẹ́ nípò tẹ̀tí sú mi gan àmọ́ ohun tí tura kìmá ní sọ kò parọ́ òótọ́ ni gbàtẹ́ ìpọ́pọ́ ti sọ pé mi ní tèmi o mi ní tìjú òun ò dẹ̀ dispute òun gbà àmọ́ tiwa savage ń pretend púpọ̀ mo bá ní ọ̀rọ̀ yìí ni àbí mi nígbà tá a wá kọ gbọ̀rọ̀ yìí tán tiwa savage náà tí mo ti ń dúró péyà kọ́ tiẹ̀ sọ̀rọ̀ kí n lè rí kan sọ kí n lè pè wọ́n pé ẹ gbọ́ ọ tiwa savage o kí ló dé wọ̀ sọ̀rọ̀ àmọ́ olùkọ́ ìyá ẹ̀ Swaggy Jerry wàlọ́ Swaggy Jerry Swaggy Jerry òun ló máa ń style gbogbo àwọn olórin wa ni o òṣèré ni o wọ́n fẹ́ ṣe fídíò ni o wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ shoot ni o òun ló máa ń fún wọn láṣọ fún wọn ní everything tó bá fẹ́ wọ̀ bẹ́ẹ̀ ni Swanky wá jáde pé ah, ah Victoria Kimani ó dẹ̀ bẹ̀rù ọlọ́run ah ah ah ojú gbà mí tì ó gbà mí tì fún ẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan náà ó dẹ̀ fi ọmọ ẹ̀ sílẹ̀ yẹn bá ní anyways kò jọ mí lójú o òun náà ni ogun yóò ṣe bá a ẹni pé tí mohammed báyìí òun ni nọ́mbà one nínú olórin obìnrin ní áfíríkà àti káàkiri àgbáláyé òun lè ṣe bá pé victoria kimani sí mímẹdọ kó fi tiwa savage lọ́rùn sílẹ̀ gbàkọlẹ pòun àti wizkid nísìnyí báyìí kò tún ṣe wizkid mọ́ ó tún jẹ́ pé àwọn tó máa rẹ̀ tó yẹ kó ràn yín lọ́wọ́ ní ní indọ́strì òun ni ó tún ń ṣe pé ẹ fi tiwa lẹ̀ pé lóun dẹ̀ dùn pé tiwa savage ó wá fi maturity sí kó tí ẹ fi gbà kan báyìí fún wọn lé sí i ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ẹ wo ọ̀rọ̀ náà ṣì ń lọ àmọ́ ìṣòkè mi ń tèmi tèmi bá tún rí mi báyìí ní ti mo máa fún yín tí wọ́n ti bá bá ti reply ń jà yín sí i gbogbo bó ṣe wá sọ gbogbo ọ̀rọ̀ ètò tí wọ́n tún ṣe já mọ́tò tuntun mọ́tò yóò customize ẹ̀ ni gbogbo ẹ̀ savage ni lórí steering savage lórí back seat savage ẹni mọ́tò gan àmọ́rú ìtò jẹ́ gangan nínú àmọ́ interior mọ́tò inú ẹ̀ lásán ta ti ń rí gbé e fún ni àmọ́ kódà gbogbo bó ṣe ń sọ síbí sọ sọ̀hún táwọn èèyàn ń tààgì ẹ̀ tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ Tiwa Savage fìgbà kan sọ ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan èyí hmm. láàbọ̀ mi lórí ti Tiwa Savage kí n tó máa lọ kí n tún jayín sí ti ti àwọn couples of life Simi àti Adékúnlé Gold Simi bá jáde ẹ̀yin ọmọ yahoo yahoo tẹ̀rù pé ẹ̀yin ń support mi tẹ̀rù pé ẹ̀yin lẹ ń ra album mi ẹ̀yin lẹ ń gbọ́nrin mi tó bẹ́ẹ̀ pé torí ẹ̀ ni ẹ má support mi mọ́ o bí tìmí ṣe ń sọ̀rọ̀ ni ẹ̀ ṣé mo gbà ohun mi kì í sọ̀rọ̀ bí tí mi àmọ́ sí mi ló bọ́tà wípé òun gbogbo ohun tó ṣẹlẹ̀ nípa páwọn SARS ni ọmọ ọmọ yahoo igbá kan àwọn kan àmọ́ òun nítorí gẹ́gẹ́ bí olórin òun ò support òun ò fara mọ́ àwọn ọmọ yahoo tó bá rò pé tó yẹ pé òun wá sọ ọ̀rọ̀ yìí kẹ́ torí ẹ̀ má ra orin òun kẹtorí ẹ kẹ bá wàá ṣe òun àbí kọ́nsátò kẹtorí ẹ kẹ bá ti ra bọ́ọ̀mù òun òun ò kẹ́ àmọ́ òun ò nífẹ̀ẹ́ sí ìwà jìbìtì tí wọ́n ń wù nígbà tó bá sọ̀rọ̀ ẹ̀ nìyẹn kan bá tààgì ẹ̀ pé à sí mi ó jẹ́ ọ̀rọ̀ ọmọ kan tó máa sọ Adékúnlé Gold ọkọ ẹ̀ nígbà kan rè ó ti kọ orin fáwọn ọmọ yahoo yahoo ó tún ṣe kí ni ó ti short àárín wọn ló ń gbé àwọn ni wọ́n gbé dìde báyìí sókè Adékúnlé Gold wọ́n jáde pé ẹ̀yin ọmọ ara jẹ́ òǹgò tí ẹ̀ rántí bóyá òun ti ẹ̀ ṣe orin kódà gan òun ò ṣe lòun ò ṣe rántí because kò sóhun tóun kọ báyìí láti bẹ̀rẹ̀ music career àwọn tóun rántí òun ò ṣe rí àti pé gbogbo ọlá mọ̀ wípé Ọlámídé Bàdó ìyẹn YBNL family àwọn ni wọ́n gbárùkù tòun pé ó yá Adékúnlé Gold àsìkò tó láti shine tí wọ́n gbé òun báyìí sókè pé àwọn ọmọ yahoo kankan wọn ràn òun lọ́wọ́ pé ẹ má fi ọ̀rọ̀ yìí ẹ má fi dá àárín èmi àti ìfẹ́ mi ayọ̀ mi olólùfẹ́ mi ẹ má fi dàrú o. ẹ wo hmm, ohun tó ń trend ní internet ó pọ̀ ó pọ̀ lóṣìíríṣìí ó yá kí n tó bá lọ kí n fún yín ní jára tí bá gbọ́ jára kí n fún yín ní jára kan sí. ẹ wo bọ̀bọ̀ tó risky Bobrisky ó yá ó ṣe paradise Bobrisky gan lásìkò yìí ọmọkùnrin tó ń múra bí obìnrin ó ti wá sọ fún wa wípé ẹ wo gbogbo ẹni tẹ́ bá ní boyfriend sugar daddy ẹ dì wọ́n mú dáadáa sọ pé mi bí mo ṣe wà yìí ó ṣe ibares ẹ wo mo lè gba ọkọ anybody wọn <laughs> brisky ò ní gbọ́ ọkọ mi kò ní gbọ́ ọkọ tí náà olóòjọ fún wa pé ẹ̀wò láti kó tó òun wà yìí òun ṣe ẹ̀rọ ọkọ̀ tuntun àmọ́ òun fẹ́ tún ra lé mi kódà gan òun fẹ́ ní private jet òun nítorí náà kọ́lọ́kọ́ kó dọ̀pọ̀ ẹ̀mú òun ní tòun òun ò wojú anybody òun ò wojú ṣe ṣẹ́rí tẹ́ bá jẹ ọkọ yẹn mú tó bá rí èmi bọ̀bọ̀ tó risky wọ́n ò ní lè lọ mọ́ o Bobrisky ni ó sọ fún wa òun ló tún ń trend báyìí nípa Bobrisky àti pé ọmọkùnrin yìí tẹ́ ẹ bá pàdé ẹ̀ ẹ mọ̀ wò pé kí ló dé ọlọ́run ọba kí ló ṣẹlẹ̀ torí pé ó ti di obìnrin tán irun ṣé wíìgì tá a fẹ́ sọ ni wíìgì tó ń ṣe ni mékọ́ọ̀pù ni ìmúra ẹ̀ ń kọ́ bàtà ẹ̀ àwọn yóò ṣe kọ́ bọ̀ pé àìmí ò lè gbé yùzò bọ̀bọ̀ tó risky Bobrisky yóò wọ̀ yóò gbé aṣọ máa fi ṣakọ amaka talk ẹ wò kí ọlọ́run kò ṣe kí ni kó ṣàánú gbogbo wa ẹni tèmi nílé ètò Miliki Express ó ṣì ń tẹ̀síwájú Tóyìn Abdul ọmọ mi ọmọ mi tó ga skiye Tóyìn ó ti wà ní agodo pé ó ya bí ń bọ̀ ṣe kíá kí ló ṣẹlẹ̀ àṣìdè e hot ó ti mú wá fún wa abala campus gist ẹ̀ ó ti wà nílẹ̀ dìgbì Tóyìn ó yá já wa sí kí ló ń ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí ká tún máa lọ́ọ́ ká lọ dàṣàkà lọ gbọ́ orin Ọlámídé Bàdóò tó pe àkọlé ẹ̀ ní bòskẹ́